وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله لا شك أننا نعيش في مجتمعنا الآن نعيش في آه، ضيق العيش ضيق المعيشة ولا شك أنه كما يشكو الأغنياء يشكو الفقراء ولذلك يجب علينا أن نرجع إلى الله سبحانه وتعالى جميعا أن نتوب إلى الله سبحانه وتعالى ونستغفره وأن يعلم الأغنياء أنه يجب عليهم أن يساعدوا الفقراء الفقراء يشكون من الجوع يشكون من الأمراض يشكون من العرى لا يجدون ما يلبسونه من الصيام ولذلك يجب على الفقراء أن يستيقظوا وأن يتنبهوا إلى هذا الأمر وذلك لأن الله سبحانه وتعالى جعلهم أغنياء لكي يساعدوا الفقراء والفقراء كثيرون في المجتمع منهم من لا يسألون الناس إلحافا تحسب يحسبهم الأغنياء يحسبهم الجائل أغنياء من التعفف هم لا يسألون الناس ولا يلحون على الأغنياء بل يجلسون في بيوتهم وينتظرون رحمة الله سبحانه وتعالى وما على الأغنياء إلا التفتن إليهم إلا آه، الإنفاق عليهم إلا مساعدتهم آه، مساعدتهم في فيما يأكلون مساعدتهم فيما يلبسون وكذلك مساعدتهم في السكنى هذا من الأمر المهم ولم عباد الله أن الإنفاق في سبيل الله له فضل عظيم كما بين الله سبحانه وتعالى ذلك في القرآن العظيم وكما فسر النبي صلى الله عليه وسلم ذلك أيضا في أحاديثه الصحيحة واعلم عباد الله أنه ليس من الشر من, من شروط الإنفاق في سبيل الله أن تكون غنيا بل تنفق في سبيل الله ما تملك ولو كان قليلا الله سبحانه وتعالى الذي يناله مما أنفقت وتقوى الله سبحانه وتعالى أنفقت في سبيل الله تقوى لله سبحانه وتعالى أنفقت في سبيل الله إخلاصا آه، لله سبحانه وتعالى ولو أنفقت مليارات في سبيل الله بدون تقوى وبدون إخلاص لما قبل الله سبحانه وتعالى ما قبل الله سبحانه وتعالى ذلك ولو أنفقت آه، قليلا من المال في سبيل الله ثم أنفقت ذلك ابتداء لوجه الله سبحانه وتعالى آه، وفعلت ذلك إخلاصا لله سبحانه وتعالى فيكون ذلك مقبولا عند الله سبحانه وتعالى قال الله تعالى في القرآن وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون هذه الآية عباد الله تدل على أنه يجب علينا وينبغي لنا أن نتبادر ونسعى إلى الإنفاق في سبيل الله ولا نمهل الإنفاق في سبيل الله حتى إذا بلغت الحلقوم حتى إذا قرب الموت فنقول لو ونتمنى لو أخرنا الله سبحانه وتعالى إلى أجل قريب فنتصدق في ذلك الأجل وهذا أيهات أيهات ولذلك يجب علينا ألا ألا نؤجل الإطاق في سبيل الله أنفق في سبيل الله ما استطعت الجيران الذي يعني يسكن قريبا من بيتك ساعدهم أنفق عليهم من أموال الله سبحانه وتعالى الذي رزقك الله سبحانه وتعالى إياه لابد لك أن تفعل هذا لكي يعني تنال رضوان الله سبحانه وتعالى ولكي تنجو من أعذاب الله سبحانه وتعالى يوم القيامة وقد قال الله سبحانه وتعالى في القرآن فلابتهم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مكدبة يتيما ذا مطربة أو مسكينا ذا متربة والإنفاق في سبيل الله في الحقيقة من الشدة ومن الـ من الـ من العقبة الذي لا بد للإنسان أن يتحمل السير على هذا الطريق آه، الشديد لماذا؟ لأنه بذلك يجد رضوان الله سبحانه وتعالى يوم القيامة وقد قال بعض المفسرين رحمهم الله أن العقبة يعني جسر آه، ممدود آه، فوق جهنم آه، أحد أحد آه، من السيف والذي يريد أن يجتاز آه، هذا الجسم بدون عناء ولا تعب ولا بد له أن يستعد لذلك في الدنيا وذلك بماذا بفك الرقبة أو أي إتق الرقبة أو إتآم في يوم ذي مسقبة يعني في يوم الذي الذي الناس فيه جياع الناس الآن في زماننا الآن هم ضياع هم يعني, يعني ليس عندهم ما يأكلون هم فقراء هم أغنياء وينتظرون آه، رحمة الله وفضل الله سبحانه وتعالى والله سبحانه وتعالى لا ينزل عليهم رحمته وفضله مباشرة بل بسبب وبواسطة الأغنياء ولذلك آه، نحبب ذلك إلى قلوب الأغنياء ونحرضهم ونسألهم أن ينفقوا على الفقراء آه، والأغنياء وقد جاء رجل إلى النبي صلى الله عليه وسلم وسأله أي, أي الصدقة أعظم أجرا يا رسول الله فقال له النبي صلى الله عليه وسلم أنت صدق وأنت صحيح شحيح تخشى الفقر وتأمن الغنى ولا تمهل حتى إذا بلغت الحلقوم وتقول لفلان كذا ولفلان كذا وقد كان لفلان وهذا الحديث أيضا عباد الله يدل على المبادرة إلى الإنفاق في سبيل الله وأوجه الإنفاق في سبيل الله كثيرة ننفق في سبيل الله بواسطته الفقراء ننفق عليهم هم جياع يحتاجون إلى ما يأكلون يحتاجون إلى اللباس يحتاجون إلى السكنة إلى البيت يحتاجون إلى ذلك وكذلك هناك آه، مرضى من الناس هم في المستشفيات يحتاجون إلى المال للعلاج يحتاجون إلى المال آه، ليشتروا آه، الدواء كل هؤلاء يحتاجون إلى رحمة الله سبحانه وتعالى على أيدي الأغنياء ولذلك يجب علينا ألا نبخل عليهم يجب علينا أن ننفق عليهم ونفعل ذلك ابتغاء مرضاة الله ويقول, ونقول بألسنتنا وبلسان آلنا لا نريد منكم جزاء ولا شكورا لا ننفق على أحد لأنه له علينا فضل بل ننفق لله سبحانه وتعالى ننفق ابتغاء لوجه الله سبحانه وتعالى وبهذا يعني نكون في المجتمع آمنين إذا كان الفقراء لا يجدون ما يعقلون فكيف يعيش الأغنياء آمنين لا يأمنون في أموالهم ولا في أنفسهم وكذلك يحملون الفقراء على الحسد والحسد يحسدونهم لماذا؟ لأنهم لا يجدون ما يأكلون يحسدونهم لأنهم لا لا ينفقون عليهم من أموال الله سبحانه وتعالى الذي يعني ودعه الله ودعها الله سبحانه وتعالى في أيدي الأغنياء أدوكم الله وبارك ولا atọrọ ìkẹ́ àti gẹ̀ fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam àlékún kí ọlọ́wọ́ bá àlékí ọlá àlékún orí ajé ń jẹta rẹ̀ ọlọ́nkú bá ń bá wọn sàábí ànábì àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam tí tí ó fi dijọ́ ọgbẹ́dẹ̀ alkiyama ẹ̀yọ́ sí ọlọ́wọ́ bá àlékí ọlá bẹ́ẹ̀ bá ti máa ń sọ fúnra wa ní súnà annabi sallallahu alaihi wasallam kálọ̀ lè mọ̀ fóun ló lóore jù nínú ọ̀nà tí yàn máa tọ̀ nínú ọ̀nà tí yàn máa tẹ̀lé káwà lọ lè mọ̀ pé ogun tá a bá ti pe ládàádáálẹ̀ nínú ẹ̀sìn kámọ̀ pánù ni kámọ̀ pé kò tí ti ń bẹ nínú àánú tó ọba ọba binu binu àmà sàtọ́lẹ̀ fúnra wa gẹ́gbà tí ma sọ ní gbogbo ọgbà ibi kápáyà ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá nípa àpá bó ti yẹ kápáyà rẹ̀ kápáyà rẹ̀ lódodo kálọ̀ lè mọ̀ yí pé ìpáyà ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tàà ń sọ fúnra wa yìí túláàsì túláàsì ní fọ́kùnrin ato túláàsì ní fọ́mọdé àtàgbàlagbà túláàsì ní fún olówó àtẹni tí ò ní túláàsì ní fún àfáà àti ọmọkéwú túláàsì ní fọ́gá àtọmọkẹ́ gbogbo akọ́lápátá agbọ́dọ̀ bẹ̀rù ọlọ́ọ̀bà àlìkíọlá nítorí pé ọba yìí ó náà lójú gbogbo ọba gbogbo ọba wa ẹ̀ látara pé kí ni oǹkálùkù oǹkálùkù ní ń pariwo oníkálùkù ní ń ké tẹ́gbà ilé àwọn tí wọ́n jẹ́ olówó sáà ma fojú wò pé àwọn olówó lélé yìí àwọn olówó náà ń ké àwọn náà ń pariwo pé gbà ilé kátọ̀ ẹ̀tún wá sọ àwọn tálíkà àwọn tó yẹ pé wọn ò rí jẹ àwọn tó yẹ pé wọn ò rí mu àwọn tó yẹ ni wọ́n ti di kíni wọ́n ti di tí ò ẹni tó nílé òun náà níbi owó ó lè wọ jáde nítorí pé wọn ò rówó san ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níwà kísà káàkiri nítorí gbígbà àti lágbára tó látara pé wọn ò rí tí wọ́n ó jẹ dépò pé ó wá sáré pé kí láwọ̀ sọ́rùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni oúnjẹ ọ̀sán ò bá nínú wọn látara kíni látara irúgbà ti ọba àríkẹ́ oníkálukú wa a níbi láti lọ jíre bẹ́ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba àríkíọlá káàsì ma túbá kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ wa láti ọlọ́run ọba àríkíọlá nítorí pé inú nǹkan tí ọlọ́run ọba àríkíọlá máa ń torí ẹ̀ mú ìfúnpinpin bálù òun náà nígbà téèyàn bá ń ṣe ọlọ́run ọba àríkíọlá tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá sì tún fẹ́ràn àwọn ìjọ náà yóò máa wá mú ìpínpín bá wọn yóò máa fìyà jẹ wọn gbà tútúbà wọn yóò sì tún wọn lẹ̀ kúrò nínú ìfúnpinpin tán wà tàbá wá ronú lọ sí di eléyìí tó jẹ́ pé nǹkan míì là ronú lọ yóò máa túmọ̀ yí pé a jẹ́ pé àti ìṣetán láti kúrò níbi ìyàtọ́lọ̀ ọba àríkẹ́ ọlá fi ń jẹ wá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní pláàni eríṣiríṣi nígbà yí tẹ́rí ẹlòmí di yahoo yahoo látara rẹ̀ ẹlòmí di olóògùn ẹlòmí ìdẹni tí ń sẹ́só ẹlòmí ìdẹni tí ń ṣe gbájúẹ̀ ẹlòmí ìdẹni tí ń ṣe ránù ẹlòmí ìdẹni tí ń sasẹ́wó látara kíni látara pé bígbà ìṣẹ̀lẹ̀ ẹ̀yìn àásà ni ẹskìl tẹ́lòmí ma ní tó jẹ́ pé excuse tí ó tó lọ́dọ̀ ọlọ́run ọba àríkẹ́ ọlá ni ẹ̀yìn eh, látara pé bí ń pọ́ ìhun ni ọlọ́lẹ̀ jálè látara pé bí ń pọ́ ìhun ni ọlọ́lẹ̀ ṣe zìná látara pé bí ń pọ́ ìhun ni kò ní ọmọ ọlọ́lẹ̀ dáná látara pé bí ń pọ́ ìhun ni ọmọ jíyàn gbé kò máa bèèrè owó lọ́dọ̀ àwọn ẹbí ẹni tí ó dín gbé gbogbo àwọn nǹkan wọ̀nyí kìí ṣe excuse lọ́dọ̀ ọlọ́run ọba àlekíọlá ẹjá padà sọ́dọ̀ ọlọ́run ọba àlekíọlá ẹgbọ́n tí ànábì Nuh in tó sọ fáwọn ọjọ́ rẹ̀ ní ọlá ẹ tọrọ àforíjì kò níbi àwọn ẹ̀ṣẹ̀ yín innahu kana ghaffara ọba tá a ní ẹ tọrọ àforíjì sọ́lọ̀ rẹ̀ yìí ọba tó jẹ́ pé ọba tí ó foríjì yín ni ọba tí máa ń ṣàforíjì fún yà ni kìí ṣe ọba tí ó sọ pé ẹ̀ṣẹ̀ rẹ̀ ti pọ̀ jù kò ṣàforíjì fún ọ gbogbo bẹ́sẹ̀ ń bá ṣe tó ọlọ́run ọba àlekẹ́ ọlọ́run ṣàforíjì fún ọ anábìnú wa sọ ó ní yursilis samaa alaykum midrara tẹ́ ẹ bá ti túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba àlekẹ́ ọlá tẹ́ bá ti wá foríjì tọ́lọ́run ọba àlekẹ́ ọlá bá ṣàforíjì fún yín yursilis samaa alaykum midrara ọlọ́run ọba àlekẹ́ ọlọ́run máa wá òjò fún yín kẹ̀tíkẹ̀tí òjò wà bẹ̀rẹ̀ sí máa rọ̀ gbogbo àwọn irúgbìn yín yóò máa jáde dáadáa wọ̀yọ̀mùdídìkún bí amwalin wa banin ọlọ́wọ́ba àlékẹ́ ọlọ́wọ́ wà tàí lọ́rẹ yóò wá ṣàánú yín pẹ̀lú àwọn dúkìá yóò ṣàánú yín pẹ̀lú dúkìá lóríṣiríṣi èyí tí mínú dúkìá àti tí ò mínú dúkìá ọlọ́wọ́ba àlékẹ́ ọlọ́wọ́ sí kíni yóò fi ṣàánú yín yóò fi tàí lọ́rẹ wa banin yóò sì fi ọmọ tàí lọ́rẹ ẹni tí ò rọ́mọ bí وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا لا ترى كيف ترى فجي صدى الله بارك ولا الله بارك ولا fún yín ní àwọn gbàdẹ̀ra tẹ́ẹ̀mà pé kí ni àtẹ́yìn tó àtolówó àti tálíkà látara ìgbà tó lè yìí òun náà ní ká ṣe kí òun náà ní ká kọ́kọ́ àsọ́dọ̀ ọlọ́wọ́ ọba àlekíọlá òun náà ní kólúkálùkù wa ká máa túbá kúò níbi ẹ̀ṣẹ̀ wa bí tálíkà ṣe ń wò pé ó le fún yìí olówó náà láwọn stéèjì kan tó ń ti bó ṣe ń bẹ lákàntì rẹ̀ oónà tó ma wá rí ní ìdíkò lè fóhun ẹ̀rí pé ó yẹ kí gbogbo apárápátá kápàdà sọ́dọ̀ ọlọ́run ọba àríkẹ́ ọlá lẹ́yìn gbàtà bá wá túbá tán lẹ́yìn náà láwàá pé àwọn olówó ẹ àwọn tọ́lọ́run ọba àríkẹ́ ọlá ní kó tẹ́kù sí lọ́wọ́ lẹ́yìn náà láwàá sọ fún wọn pé ọlọ́run ọba àríkẹ́ ọlá gbé àwọn ìwọ̀kọ́ yín lọ́rùn ọlọ́run ọba àríkẹ́ ọlá gbé àwọn responsibility kan kọ́ yín lọ́rùn látara pé kíni látara pé ọlọ́run ọba àríkẹ́ ọlá fún yín nínú dúkìá rẹ̀ ẹ̀mì máìlì ńlá inú owó ọlọ́run ọba àríkẹ́ tó bá lówó ọlọ́wọ́ bá lè kí ọlá lónìí èyàn kan fúnra rẹ̀ dá owó ni ẹwọ́n ò bí ọ pẹ̀lú owó wọn ò bí ọ pẹ̀lú dúkìá ọlọ́wọ́ bá lè kí ọlá ló ni ọlọ́wọ́ ọlọ́wọ́ bá lè kí ọlá ní hikima ó ní ọgbọ́n tó wà bẹ́ẹ̀ tí ó jẹ́ kí ọlọ́wọ́ bá lè kí tọ́lọ́ọ̀bá àríkíọlá bá ṣe ó gbà lólówó ni sálámà bẹ̀ẹ́sẹ́ ọlọ́ọ̀bá àríkíọlá ò ṣe ó gbà lólówó tani makara ní ọmọ ṣe makaríkì nígbàtí ó gbà bá lówó tani ọmọ ṣe bíríkìlìyà nígbàtí ó gbà bá lówó tani ọmọ bá wa kọ́lé nígbàtí ó gbà bá lówó ọlọ́ọ̀bá àríkíọlá ṣe wá bẹ́ẹ̀ ìyẹ̀tẹ̀kídà báàdùkùn báàdùn sùkúrì ìyá kábà lè máa ṣe kíni kábà lè máa ríra wá lò ní kábà lè máa ríra wá bẹ̀ ṣẹ́ ni ọlọ́ọ̀bá àríkíọlá wá ṣe léyìí ó wá ṣe bẹ́ẹ̀ fún wa ẹ̀yìn látara bó ṣe bẹ́ẹ̀ fún wa yìí lọ́wọ́ ká ṣe kí ni ká ṣàánú àwọn aláìní

àlejòlá ọlọ́run máa bẹ́kẹ̀ máa béèrè ní gbogbo ọgbà kó máa tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ ní gbogbo ọgbà àwọn ọmọ ànábì Ádámù tẹ́ rí hun èyí na yóò sáàlù yẹ́gìdọ̀bù nígbà bụ bá ń bí ìgbà náà nínú máa bí ọmọ ànábì Ádámù èyí fẹ́ràn ma tó bá ti jẹ́ pé ẹni tí máa ṣe kí ni ẹni tí máa máa dì máa dì nǹkan rẹ̀ ní gbogbo ọgbà òun náà ló fà tó fi jẹ́ pé ọlọ́run bá fún wa nínú al-Qur'an ọlọ́wọ́ bá rí kí ọlá ní wa anfiqu ọlọ́wọ́ bá rí kí ọlá ní ẹ máa ná mimma razaqakumullah inú nǹkan tọ́lọ́wọ́ bá rí kí ọlá ti lárídìkì fún yín ó túnmọ̀ pé àrídìkì yìí kìí sagbára rẹ bẹ́ẹ̀ má rò pàgbára àwọn ní bí kárúdà sí rò pé agbára àwọn ní tó rò pé ọgbọ́n àwọn ní kí ọlọ́wọ́ bá rí kí ọlá padà fi gbẹ̀yìn kọ́rùn ìtọ́lọ́wọ́ bá rí kí ọlá padà fi gbẹ̀yìn rẹ̀ náà ni pé ọlọ́wọ́ bá rí kí ó tẹ̀ẹ̀rí àti gbogbo dúkìá rẹ̀ tí nǹkan kan àríkẹ́ọlá ló ṣe ká máa wá ṣàánú ká máa náà ọlọ́ọ̀bá alékiọlá ní ẹmà náà ń tàà sí fún ìrìnà àdìríkí min qabli an ya'tiya ahadakumul maut kíkó tó wá dé bẹ́nìkọ̀ọ̀kan yóò ẹmà náà sójú ọ̀nà ọlọ́ọ̀bá alékiọlá kíkó tó wá dé báyín fayakul kíkú bá wá dé èyí ma wá sọ pé laula akhartani ila ajalin qaribin fa asaddaqa wa akun min as-salihin ọlọ́ọ̀bá alékiọlá ní ẹmà wá sọ lẹ́nu pé à ah, ọlọ́run ò bá sì lọ lára díẹ̀ ọlọ́run ò bá sì sún dìgbà díẹ̀ ọlọ́run ò bá sì fún mi bí wákàtí kan ò bá sì fún mi bí ìṣẹ́jú mélòó kí n sáré náwó sójú ọ̀nà rẹ̀ ẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́lọ́wà sọ pé walan yu'akhira Allahu nafsan idha ja'a ajaluha kò sẹ́mì kan tọ́lọ̀wọ̀bà àríkẹ́ọlọ́ ti kíni tọ́lọ̀wọ̀bà àríkẹ́ọlá ò lọ lára nígbàtí àsìkò rẹ̀ bá ti tó tásìkò bá ti tó ọlọ́wọ̀bà bẹ́ẹ̀ ni kò ní jẹ́ ó dìkẹjú kan so látara àdí eléyìí òun náà láti gbọ́dọ̀ máa gbìyànjú látìgbàtà bá ti lálàáfíà látìgbàtà lágbára tá máa ná sójú ọ̀nà ọlọ́ọ̀bà àlìkọ́lá èyí tá ń sọ yìí <coughs> tá ń sọ pé àwọn sọ́lọ́ọ̀bà àlìkọ́lá bù lé lọ́wọ́ ẹ ọ̀rọ̀ di bílíọ́níà kìí ṣègbà di mílíọ́níà síwájú kí wọn náà tó máa náwó fọ́dọ̀ ìwọ tó jẹ́ pé o ní tó tó ọ tí ó tó ọ lọ́sẹ̀ kan ìwọ náà ní kí o ní ìwọ kó ṣàánú àwọn aláìní ìwọ́n náà ní ìwọ kò sàánú táríkà látara pé kí ni ìwọ́n ní tí ó gbọ́ ọ̀dọ̀sẹ̀ kan ó sì mọ̀ pé ó dọ̀sẹ̀ kan ẹnìkan ń bẹ tó jẹ́ pé kò tí ẹ̀ ní tí ó jẹ́ láàárọ̀ yìí rárá kò tí ẹni tí ó jẹ lọ́sàn ìrárá kò tí ẹni tí ó jẹ lálẹ́ ìrárá bùkátà ń bẹ lọ́rùn tí ẹ náà láti ṣe kíní láti máa ṣàánú láti máa ṣàánú irú ẹni bẹ́ẹ̀ ẹ̀ anábi sallallahu alaihi wasallam anábi a máa sàṣọ́lẹ̀ gẹ́gẹ́ bí inú sallallahu alaihi wasallam anábi ní máa zala jibril yusuf biljar anábi ní jibril ń sọ àṣọ́lẹ̀ fún mi ní gbogbo ògbà nípa aládùúgbò mi nípa níbọ̀ anábi ń sọ ọ́ní ọlọ́ọ̀bá ọ́ní jibril ń sọ àṣọ́lẹ̀ ń jí sí sallallahu alaihi wasallam fi aládùúgbò rẹ̀ dọwọ́ rẹ̀ aládùúgbò aládùúgbò rẹ̀ dọwọ́ rẹ̀ o mọ́fà burú ṣe o aládùúgbò rẹ̀ dọwọ́ rẹ̀ tébí bá ń pa gbìyànjú láti ṣàánú ẹ̀ tí ò bá rásọwọ̀ gbìyànjú láti dásọ fún tí ò bá rí lé gbé gbìyànjú láti wà sílẹ̀ ànábì ní ìbílù àmọ́ sọ̀rọ̀ yìí gbogbo gbà ní lemọ́lemọ́lemọ́lemọ́ ah, wọ́n padà wá sọ aládùúgbò di fámílì yàn nínú ṣẹ̀ríà so anábi sallallahu alaihi wasallam anábi sàlàyé fún wa gẹ́gẹ́ bó ṣe pàtàkì tó ti aládùúgbò wa ẹ̀ aládùúgbò wa aládùúgbò wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó sùn ẹ̀ anábi sallallahu alaihi wasallam anábi ni kò sínú èèyàn dáadáa kò sínú èèyàn rẹ̀ ẹni tó sùn tó yó tó jẹun tó yó tí aládùúgbò rẹ̀ wá sí kíni tó sùn pẹ̀lú ebi aládùúgbò rẹ̀ sùn pẹ̀lú ebi ó sì máa ebi pa tó fi sùn ní ìwọ́n ti gíní ìwọ́n ti jẹun oyó bá ń kọ́dà ó ní oúnjẹ oṣù kan lé oúnjẹ oṣù méjì lé àdábì nírú ẹni bẹ́ẹ̀ kìí ṣèyàn gidi anábì ní ẹni bẹ́ẹ̀ kìí ṣèyàn dáadáa èyàn a máa gbìyànjú láti ṣàánú láti wádìí nípa ìṣesí àwọn èèyàn nítorí pé kábà sí kíní nítorí pé kábà lè ṣàánú wa gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni ó jẹ́ káwa náà rí oore gbà lọ́dọ̀ Ọlọ́run ọba àríkíọlá tó bá ti jẹ́ ọ̀gbẹ́dẹ̀ ká máa ná owó sójú ọ̀nà Ọlọ́run ọba àríkíọlá àǹfààní rẹ̀ pọ̀ fún wa nígbàtà wà láyé mbí tó bá tó díjọ́ ògbéjà kìyàmà àǹfààní rẹ̀ tún kéré inú àwọn àǹfààní rẹ̀ tó wà láyé òun náà ni pé àwọn náà ó ní fọ́kàbalẹ̀ a ní fọ́kàbalẹ̀ kó níbi àwọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò rí jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò rí mu in tí èsù fi ń lò wọ́n òun náà ní kíni òun náà ní pé látara ìríjẹ àìrí mu ẹ jẹ́ ká máa kìdínápù àwọn èèyàn látara pé àìríṣẹ́ látara pé àìrí kan ṣe kan ẹ jẹ́ ká máa ṣe kíni ẹ jẹ́ ká máa gbé àwọn èèyàn ká máa gbowó lọ́wọ́ wọn ẹ jẹ́ ká máa ṣe gbájú ẹ̀ ẹ jẹ́ ká máa ṣe jìbìtì àbátàwọn náà bá ti gbìyànjú táà bá ti ń ṣe ẹ̀tọ́ fún àwọn tó yẹ ká ṣẹ̀tọ́ fún táà bá ti ń ṣàánú àwọn èèyàn ládùúgbò gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò máa dínkù fáwa náà ìfọ̀kànbalẹ̀ ó máa wà fún wa ní gbogbo ibi tá a bá wà á sì máa ṣe kíni kíni a máa sùn ọkàn wó máa balẹ̀ kọ́dà ní ní bùkátà láti ṣe kíni láti jẹni tí ó máa sọ wa a ní ní bùkátà láti gbọ́lọ́dẹ a ní ní bùkátà láti gba ọlọ́pàá láti wá dúó tì wá nígbàtàwà náà bá ṣe ẹ̀tọ́ wa nígbàtàwà náà bá ṣe ìwọ̀ wa tó yẹ ká ṣe ẹ̀yàn tí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá nínú àwọn oore ńláńlá tí ń bẹ bí kéèyàn máa náwó sójú ọ̀nà ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá òun náà ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá júwe fún wa nínú alukur'an الله بارك لنا فلتهم العقبة وما أدراك ما العقبة الله بارك لنا èése tọ́mọnìyàn ògbìyànjú láti gun òkè òkè tó ṣòro gùn kí ló fà tọ́mọnìyàn ò lè ṣe gíní tí ó lè gbìyànjú láti gùn òkè tó ṣòro ogun tó bá ti jọ ògbéjà kìyàmá ìwọ ò ṣe gbìyànjú láti dé kíni láti gùn kalẹ̀ látàyé ń bí kó wá rọrùn fún ọ láti gùn alákọ̀ọ́bá àwọn oníjẹ̀síru sọ̀rọ̀ tó pọ̀ nípa rẹ̀ àwọn míì sọ wípé bíríìjì kan ni tó wà lókè Jahannama ó jẹ́ pé ó mú ó mú ju ìdà lọ túláàtì èyàn ti gbọ́dọ̀ ṣe kíni èyàn ti gbọ́dọ̀ kọjá lórí ẹ̀ wọ́n ní òun náà ní kíni òun náà ní alákọ̀ọ́bá kéèyàn wá gbìyànjú láti kí láti gun òkè yẹn kalẹ̀ látàyé ń bí tíwájú kó tó dìjọ́ ògbèdà kìyàmá ẹ ọlọ́ọ̀bá láwájú wa ọ̀nà wo ni wọ́n gbà tó ti gun òkè yẹn kalẹ̀ ẹ̀yìn tó ti ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ látàyé tíwájú kó tó dìjọ́ ògbèdà kìyàmá ọlọ́ọ̀bá náà ni kó kó bọ́kùn lọ́rùn ẹ̀rú ẹ̀rú tó wà bọ́kùn lọ́rùn ẹ̀ kó rẹ̀ bọ́kùn

ọjọ́ ebi inú àwọn àsìkò tá a wà yìí inú àwọn ọjọ́ ebi ni bẹ́ẹ̀ bá bọ́ta ní ìsìnkú wá ní káwọn èèyàn wá gba nǹkan nísìn ẹni bí gbogbo èrò bẹ́rọ ṣe tú jáde wọ́n dà kéyàn gbé rẹ̀ ti tírélà márùn-ún gbogbo ìwà àdúgbò yìí lónìí ẹ yóò ti pin tán àwọn yóò ti kíni yóò ti wọlẹ̀ tán ẹ̀yìn láláì ṣe pé kíni láláì ṣe pé àwọn yóò ti wọ̀bìà lórí ẹ̀ látara pé kíni látara pé àsìkò ebi ọjọ́ tẹ́bi ń pa àwọn èèyàn inú àwọn ọjọ́ kátó wá sọ pé ẹni tí ò níṣẹ́ rárá tí ò níṣẹ́ lọ́wọ́ ebi ń pa òun kálùkù ọlọ́run bá àríkẹ́ ọlá nínú ẹ̀ àwọn ìta mú ń fi yàwó mi lè mọ́sìgàbá kéèyàn mọ́ fúnyàn lóúnjẹ ní àwọn ọjọ́ ebi àwọn ìgbàtébí ń pa èèyàn tí yàn mú yẹ̀tí ma ń dá makarọba àwọn tí wọ́n jẹ́ ọmọ òrukàn ní tí wọ́n jẹ́ ní ẹbí wa àwọn ọmọ òrukàn tí wọ́n súnmọ́ wa ká ma ṣàánú wa ká ma fún wọn lóúnjẹ àwọn miskinan àwọn tó bá jẹ́ aláìní àwọn tó àwọn tí wọ́n àwọn tí mímu eléyìí túmọ̀ fún wa pé àṣẹ oore láńlá ni fún ẹni tó bá jẹ́ ẹni tó bá lówó lọ́wọ́ oore láńlá ni fún ẹni tó bá lè ṣàánú àwọn èèyàn tó bá lè fún aláìní eléyìí yóò máa ṣe kíni yóò máa jẹ́ ìpalẹ̀mọ́ kalẹ̀ fóun náà tó bá jíjọ́ ògbójà alkiyama yóò wá bá ní rọrùn anábi sallallahu alaihi wasallam ó tún sọ fún wa nínú hadithu mi anábi ní as-sadaqatu tutbi'u al-khati'a anábi ní sàárà tẹ́ríun kíyàn máa a máa pa ẹ̀ṣẹ̀ èèyàn rẹ̀ ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́rùn rẹ̀ sàárà kàmá yusmi'u al-ma'u an-nar gẹ́gẹ́ bí omi gẹ́gẹ́ bí ṣe máa pa iná rẹ̀ aqulu ma tasma'unahu wa astaghfirullaha li wa lakum wa li sa'iril mu'minina min kulli dhanb الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله لقد بينا في الخطبة الأولى أهمية الإنفاق في سبيل الله ومدى احتياج الناس آه إلى الإنفاق عليهم آه الإنفاق فيما يأكلون وفيما يشربون وفيما آه، يقتسون وكذلك في آه، مسكنهم الناس آه، حوائجهم يعني متنوعة ويجب علينا وينبغي أو ينبغي لنا أن نبادر إلى مساعدة هؤلاء المحتاجين واعلموا عباد الله أن الصدقة أو الإنفاق في سبيل الله يبطله يبطله أمور ومن ذلك المن والأذى والرياء وهذه الأشياء لا بد أن نجتنبها عندما ننفق على الفقراء حتى لا نكون من الذين لا ينفع لا ينفعهم آه، لا تنفعهم نفقاتهم في سبيل الله يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم آه، قال الله تعالى لا تبطلوا صدقاتكم بالمن والأذى الذي ينفق ماله في الناس المن والأذى والرياء من الأشياء التي آه، تبطل آه، الصدقات وكذلك عباد الله لا ينبغي لنا أن نمهل الإنفاق لا نؤخر الإنفاق حتى نموت أو حتى يقرب الموت ونقول لفلان كذا ولفلان كذا وإن لم نقل وكان للورثة وما كان للورثة آه، ليس كما قد أنفقت في سبيل الله عندما كنت على قيد الحياة أرجوكم الله وبارك ولا أتركات جفاء النبي صلى الله عليه وسلم àlébùsọ̀ ọlọ́ọ̀bá àríkíọ́lá ọlọ́nkọba àmúbá wọn tàbí ànẹ́bí àti gbogbo àwọn ẹnire tí wọ́n bẹ̀lú ìlànà ànẹ́bí sallallahu alaihi wasallam tí jọ bìí jọ gbìdà kìyàmà ẹ̀yẹ́rùsọ̀ ọlọ́ọ̀bá àríkíọ́lá aṣọ fún wa níbi kútùbà alákọ̀ọ́kọ́ bó ṣe pàtàkì tó ká máa náwó sójú ọ̀nà ọlọ́ọ̀bá àríkíọ́lá bó ṣe pàtàkì tó ká máa ṣàánú àwọn aláìní àwọn tálíkà àwọn tí wọ́n lè béèrè ká máa ṣàánú wọn ẹgbẹ́ eléyìí inú àwọn nǹkan tí èyàn ó fi rí orí gbà lọ́dọ̀ ọlọ́run bá rikí ọlá tó bá ti jọ ọgbẹ́dẹ̀ alkiyama ni ẹwà rí nígbàtà bá wá ń gbìyànjú láti sọ̀rí fáwọn èèyàn nígbàtà bá ń gbìyànjú láti ṣàánú àwọn ẹ̀yẹn tó jẹ́ pé tó bá ti ṣe àwọn nǹkan tá à ń sọ yìí kò ní wúlò fún tó bá ti jọ ògbìdà kìyàmà kò ní bá níbi tí èèyàn ti máa bá ibi tó wò sí ní wúlò ibi tó mò sí ní wúlò kò ní wúlò fún tó bá ti jọ ògbìdà kìyàmà kọ́dà inú àwọn tí ó kọ́kọ́ jíyà tọ́lọ̀ ọba àríkọ́ ló kọ́kọ́ fi rana tí ó kọ́ fi wọná tó bá ti jọ ògbìdà kìyàmà inú wọn náà nírú ẹni bẹ́ẹ̀ wà gbogbo ẹni tí ń bá náwó ẹ̀ nítorí káwọn yóò bá sọ pé olówó ni inú àwọn nǹkan tí máa ń ba ìnáwó sójú ọ̀nà ọlọ́wọ́ ọba àríkọ́ ọlá jẹ́ òun náà ni alimani òun náà ni ìrègùn kéyàn ó náwó fún kéyàn ó sáànú èèyàn kó máa fèrè gún ẹ̀yẹn kí ni kúrì rẹ tí mo ṣe nǹkan báyìí fún ọ tí mo ṣe nǹkan báyìí fún ọ tí mo ṣe nǹkan báyìí fún tí mo tọ́jú rẹ tó fi ṣe báyìí gbogbo àwọn ọ̀rọ̀ ìrègún yóò máa túmọ̀ pé èèyàn ń ka oré téèyàn ṣe fún yàn tẹ́ máa kà á sí yàn lọ́rùn gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí máa ba sàárà jẹ́ ni nínú àwọn nǹkan tí máa ba sàárà jẹ́ òun náà ni al-adha òun náà ni kéèyàn ó ṣe ṣùtá fún ẹni téèyàn ṣe sàárà fún eléyìí máa ń ṣẹlẹ̀ dáadáa tá a bá fẹ́ ṣàánú ìyàn tó jọ́nà ọmọ ọba àrìṣọ́lá àjọ ṣàánú ara wa ní òkùnkàn yíó ń kàlùkù ní ẹni tó fún lówó ẹ̀yìn kó ti gbà lọ́wọ́ rẹ̀ òun náà ṣe kí ni òun náà ṣàánú rẹ̀ ni nítorí pé ni tó fi gbà ládá ọ̀dọ̀ Ọlọ́run tó kẹ́gbó ṣe bá gbọ́ bùkátà rẹ̀ àwọn sálàfà àwọn ẹnilé tí wọ́n ti kọjá lọ wọ́n ní tán bá gbọ́ pé ẹni tó ní bùkátà kalẹ̀kùn lójú ọ̀nà wọn wọ́n ní tí wọ́n máa sọ fún náà ní pé ah, máa wọlẹ̀ máa rọra ẹni tó bẹ̀rẹ̀ ràn wá lẹ́rù látàyé lọ sí alìkìyàmà ìtumọ̀ rẹ̀ náà ni pé owó tó ogun oníṣìn owó òun ní ó padà wá kọ̀ bá jì sí ẹ̀san dáadáa tó bá jíjọ́ gbídà alìkìyàmà òun ló wá ẹ̀dẹ́yẹ sáànú ẹni tó sàánú ẹ́ tó fún lówó tó wá dé tó wá ní agbogbo gbà ní ó gbàlẹ̀ yìí máa ń tí gílígílẹ̀ máa ń tí sọ́pù yàn sí báyìí tó ẹ̀sá àgbà yóò gbà lọ́wọ́ rẹ̀ amóṣekíní ó ti kó nìrabá pẹ̀lú nǹkan tó ṣeun abòfẹ́ sàánú aláìní olówó mi fẹ́ sàánú aláìní yóò wá kọwó ìdìbàkò yóò wá náà sí báyìí pé ọyagbà òun náà sí òun náà gbà náà ní bí ò bá gbà sí ní wàjẹ yóò gbà olóò ti sàárà ní lóòtọ́ àmó ti jẹ́kíní ó ti kó nìrabá ó ti ṣe sùtá fún àmó kàwá mọ́ lákòbáyọ̀ kàwá náà ó ti sí pé gbà gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ọ̀nà tó burú jáì ni tó jẹ́ pé èyàn máa fi kó ìnira bá ẹni tí yàn ṣe gíní ẹni tí yàn ṣàánú kọ́dẹ̀ ẹlòmíì yóò máa máa dáyàn dúó nítorí pé ó rẹ̀

inú àwọn tàbí ma bá jẹ́ ní àríká sọ́ra gbogboro àwọn nǹkan wọ̀nyí ta bá fẹ́ ṣàánú yẹn ká wo ká mọ́ wo ohun tá ń ṣàánú ká wo ọlọ́wọ́ bá àríkẹ́ látà ń torí rẹ̀ ṣe ká mọ́ wo ẹni tá fún ní nǹkan ká ládátàwà náà retí látọ̀dọ̀ ọlọ́wọ́ bá so eléyìí òun náà ní oníṣe gíní òun náà ní oníjá mọ́ fara ní àwọn èèyàn látara pàtì sàrà fún wa tó bá fẹ́